ẹ káàbọ̀ sí orí ètò ẹ mọ̀ pé tí a bá ti rí èmi ọmọ yín ọ̀nà pẹ́ mi kan ọmọ bá ń gbọ́ pa ọmọ dúdú bíi kóró ṣe é ti mọ̀ pé ah, ètò yín ni mo gbé délé ni o ètò yín ètò mi ètò gbogbo wa náà ni ètò èrò ọkàn àwọn òṣèré ẹ jẹ́ kí n fàsìkò yìí pé àlejò wa Jamiu Azeez wá sí orí ètò nbí. Um, ẹ̀yin aráalé mo kí yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin olólùfẹ́ wa ṣàlàfíà làbáyín kí ni àwọn nǹkan tí ẹ rò pé a lè ṣe láti jẹ́ pé owó tí à ń gbà gẹ́gẹ́ bí òṣèré tó máa jẹ́ kó tún lọ sókè díẹ̀ sí. sherry firstly èmi feel pé níbi àwọn yẹn hmm. ẹgbẹ́ wa ló máa kọ́kọ́ ní láti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn hmm. ìgbésẹ̀ yẹn. ìyẹn ẹgbẹ́ àwọn òṣèré onítíátà number one we have to like um, reduce the number of producers we have because mo feel pé àti náwọn producers tí wọ́n ti pọ̀ ṣàdẹ̀mọ́ kété èèyàn bá ti pọ̀ jù yẹn ó ti máa di irúwá ògiri wá like tí nǹkan bá pọ̀ definitely rubbish máa wà ń dẹ̀ hmm. tó àtàrí pé rubbish ti wà ń bẹ̀ yẹn like èrò ti máa pọ̀ jù débi wípé ẹlòmíì lè fi pókè bóyá nínú story yìí o hmm. story tí mo kọ yìí o actor báyìí ni mo fi pé ó yẹ kó ṣe bọ̀ bóyá tó di pé charges actor yẹn pọ̀ hmm. mo rá actor mi òkè actor yìí ò kò lè deliver character yẹn bọ̀ torí pé à ah, bóyá kò ní gbowó àbí charges yẹn pọ̀ they will go for that ṣé wá rí àwọn kinní yẹn ló máa affect àwọn òṣèré tí wọ́n ń gbowó tó yẹ kí wọ́n ṣe so tá a bá ti jẹ́ pé bí number of productions bá ti reduce then production quality náà máa high then definitely àwọn kó tó bá high then now tó jẹ́ pé ayé ti ń darí Netflix táwọn èèyàn ti ń gbé fíìmù lọ́tà ti meet international standard then mm-hmm. if you want to shoot for Netflix wọ́n mọ̀ pé international standard ètò ìdánwò pé actor kan báyìí ló fẹ́ lóye báyìí ló fẹ́ gbà o ò ní choice wàá sọ because òun ló lè fún ẹ ní nǹkan tó wá so nǹkan tá a lè ṣe ní pé ká máa make sure pé à ń ṣe quality productions à ń ṣe quality productions everybody knows like the cost of quality um, production is always on the high side ben, so tó bá ti jẹ́ bẹ́ẹ̀ definitely àwọn actors náà wọ́n á máa rówó gbà bọ́ tí fíìmù bá ti di pé ẹ̀yàn kan ṣáà ń ṣe lé fíìmù yẹn gùn ní tà because fíìmù tó ń wò tí picture ẹ̀ ń wò bàlàbàlà tẹ́ àwọn èèyàn gùn ní wò but òkè orí pé òkè lágbájá ṣe fíìmù and that film is going on Netflix mm -hmm. everybody wanna see that movie. Mm -hmm ṣe wọn sáré bọ̀dọ̀ máa fẹ́ ní àjẹ́ ah, kí n wo fíìmù jẹ́ kí n wo then àwọn actors tó ṣe fíìmù yẹn náà wọ́n máa ṣe kí nínú àwọn náà máa dùn so ara àwọn steps ta lè take like ẹgbẹ́ wa láti lè kọ́kọ́ bẹ̀rẹ̀ kí nìyẹn. ó ní nǹkan kan tó máa ṣẹlẹ̀ ní láàárín àwọn olórin ẹ mọ̀ pé tá a bá lọ sí online a rí i pé à ah, wọ́n ní kinní kan kinní kan iye báyìí ló ní iye báyìí ní gbogbo network tẹ̀ ṣùgbọ́n láàárín àwọn òṣèré kò kí ń rí bẹ́ẹ̀ ṣé a fẹ́ sọ pé kò sí àwọn olówó gidi láàárín wa ni àbí pé kí ló tó ṣe rí bẹ́ẹ̀ yẹn. ṣe rí ẹ má jẹ́ kí n tàn yín hmm ó ti rí bẹ́ẹ̀ láàrin àwọn òṣèré náà bọ̀ ṣẹ́rí gbogbo ẹ̀ náà púpọ̀ ní ẹ̀sà ká máa ń jẹ ni <laughs> ṣẹ́rí is because um, ah close my people yìí kò sẹ́ni tó máa can balance anybody tí mo ṣe wà ní ìbàyẹn sìn the smallest ẹni tó kéré jù owó tó alákàntì ẹ lè ju tọ̀dọ̀ tèmi lọ bí ìdẹ̀ṣẹ̀ wa bínú lè jẹ́ èmi náà lówó tó alákàntì mi pọ̀ jù so ẹni téyàn ò bá súnmọ́ téyàn máa account balance ẹ̀ ẹ má jẹ́ ká máa bì sẹ́rí social media ti di pé àwọn èèyàn máa ń ṣe nǹkan kan máa ń pè ní hyping hmm. èmi ò kàn àsọdùn yes èmi ò kàn kí n ṣe i'm not just the kind of person tí màá ní mo fẹ́ hype ara mi like i love when i'm being real ọjọ́ kan tẹ bá google lẹ̀ mo kọ mo kọ mo ìkọ tẹ mo kọ tí mo kọ tẹ ń check lórí google ni mo dẹ̀ rí Jamiu Azeez networks. worth <laughs> nígbà tí màá rí nǹkan tó ní mo ní lórí google tẹ́yìn tẹ́dẹ̀ ní tẹ́dẹ̀ wọn pẹ́ ní. tọ́ni mo ní tọ́ni mo ní kinní kan million dollars mi mo ti fẹ́ kó <laughs> million dollars yìí so ẹ wá imagine ẹ imagine family abẹ́ni tí o bá rí ma ní ah this guy kinní kan kinní kan kinní kan kinní kan mo wá rò pọ́yọ́ tí mo wo kinní yẹn owó tó account balance mi tó kò hundred thousand wọn ẹ jọ ṣé mo náwó kan síbi kàbí mo náwó kan tẹ́ pé èèyàn kan ló bá mi ná ni. ẹ ohun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀nà fún ni ò jẹ́ ṣùgbọ́n mo fẹ́ sọ pé lọ́lá ọlọ́run olódùmarè ẹ láyọ̀ tí mo fẹ́ fi yín sí àti àlàáfíà tí máa fi yín sí lájọ́ máa pàdé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ẹ ṣé o